àjò. Ah. ẹ kí ló mọ ẹ máa sì jẹun látàmú. Ah! ìgbé ayé yóò da Elédùà ìgbé ayé yóò da ẹ̀ṣẹ̀ wo ni mo ṣẹ̀ ta ni mo ṣẹ̀ tí ò dárí jì mí kó mi yàn sí wà látànà kó má jẹun ah! irú ayé wa lè lè Elédùmarè kí ni mo ṣẹ̀ ẹ̀ṣẹ̀ wo ni mo ṣẹ̀ tí mo ilé ìpọ́jú ilé pọ̀ ju. mami ẹ kúlẹ̀ ma. àkànó jòjò lórí ọkọ mi wọ́n ló wá sí rìn. ó sì máa dáná mi bá kiri ma. yóò kúkú da yóò da. mami inú mi ń dùn kí lẹ fẹ́ jẹ. sọ̀rọ̀ owó he ni. kọ kí nǹkan tó bá fẹ́ jẹ màá ṣe ètò. sọ̀rọ̀ owó he ni sọ̀rọ̀ owó he ni orúkọ he tí n bá pé ń jẹ yẹn ńkọ́. tó ṣe bẹ̀ ẹ̀gún agbára yẹn wà ah, máa gún yàn. àbí ìṣapá. mami ẹ̀yẹ máa wọ̀ kí lẹ fẹ́ jẹ náà. ṣòro wo èlé dá mi lóhùn. Joshua ah, èmi mo ránṣẹ́ pé ọ lóòótọ́ yóò máa retí ìdẹ kankan bẹ́ẹ̀ náà ló nílò owó tó lóòótọ́ ah. kò mọ̀ dá kí abáyàn múlẹ̀ bí ẹgbẹ́ sùn o eh, èmi mo ránṣẹ́ pé kó wá bá mi sá àwọn oko yìí tó bá wò dáadáa rí pé oko yẹn ti kún bẹ́ẹ̀ sà. mo sì wòye pé àwọn ejò ti fẹ́ máa kí wa nù ilé ṣùgbọ́n kó tó di bẹ́ẹ̀ ló kí sáré ránṣẹ́ pé ọ̀ wà àwọn okò dáadáa láti ibẹ̀ hàn síbi àkókò pọ̀ náà kò pọ̀ lọ fojú wò tó bá ti wá parí ẹ̀ kò ránṣẹ́ pè mí mo sì ń ṣe nǹkan nù ilé lọ́wọ́. ok sà ṣé ibà nìkan àbí ti dé bẹ́ẹ̀. láti igun ọbẹ̀ hàn síbi igun ọbẹ̀ hàn iná ikú bá mi parí àtiwájú tàbí. ok àrò. ẹ lọ bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ sátìkọrin ìtàn ni. àti sọ̀rọ̀ owó. owó ọ̀ ní í ṣe wàhálà tọrọ owó yẹn máa fọ ní àpò méjì àbọ̀. àpò méjì àbọ̀ èló ni àpò méjì àbọ̀ sá. Ah! ọkùnrin wa gbé bàbá yìí. èyí sọ bòyìnbá rárá five hundred naira ló ń jẹ bẹ́ẹ̀. Ah! five hundred kiri sáà. n tí màá sọ fún ẹ ni pé ìtò sọ pé ò ṣe màá pèsè kó wá yanjú ẹ ilẹ̀ yìí pọ̀ sá dáàdi ẹ wò ó máa tó ìpìlọ̀ sá. Joshua Joshua tí n bá pe sọ̀kú kò ní gbàgbà pò méjì lọ èmi tó fẹ́ fà bọ̀ sún o tó ń yan bọ ọmọ wa máa pe sọ̀kú wá sọ̀kú ẹ lọ pe sọ̀kú wá fún mi. ẹ jọ ẹ bá fi kankan ẹ kí n bẹ fi kankan. ẹ ojú lọ́rọ́ jù sànù ọ̀hánà sá lọ mọ́ hmm, màá sọ di ẹgbẹ̀rún kan ìyẹn sàtọ̀ yóò yọ owó búrẹ́dì àtẹ̀wà àbí tó bá ti ṣe tán pè mí àbẹ́ gbàgbọ́ gan kọ̀ọ̀tù tó nàìjíríà gan lọ́wọ́ tá àwẹ́ mọ irun kan tí à ń wí ní ọjọ́ ẹjọ́ ẹ̀fọ́ ẹ̀kẹ́ o tó bá ti ṣe tako pè mí o. ìwọ ìlọrin ah! ẹlẹ́dàá mi ah! àkànwọ́ elédùnmarè ṣàánú mi ṣàánú mi ṣé agbára lórí àkàn o jọ nínú rẹ̀ dùn àwọn ẹgbẹ́ àìmọ̀ lọ́fíìsì tó ń gun wọn. ìwọ wá rí iṣẹ́ alágbára inú rẹ̀ wá dùn kí ló dé tí bàbá alẹ́ kò gbó kó fọmọ tiẹ̀ kó máa ró. àmì má sì kú. olú ẹlẹ́dàá mi. amúniyín dùn. ẹ̀jẹ̀ lọ ṣe. kí ló mo ṣe. èmi náà máa tọ́jú Emma Ori. Ah. Adada. Ẹ̀dá mi. Eh, ọmọ yẹ ìbomi kẹnu látàná kí ni mo fẹ́ ṣe báyìí wọ náà ẹ̀dá mi. Ah, ah, ah. Mami, ẹ jẹ́ lóde. Màá múnú yín dùn mami. Mo ń bọ̀. Elédùmarè. Ìwọ bá ń yígbà padà. Bá ń yígbà padà. Ìmọ̀ pé kẹ́ni ó ní ó máa jẹ o. ẹni ní ìrìn òun máa mú ọ <laughs> wasu a bidiyo ya haɗu hey come gwamna ni ya ja suna a sai kom àwọn náà ti fẹ́ gbóko fún mi nígbà ìwọ lọ. àfọwọ́n mi àbí ẹ̀ fọwọ́n mi. i go cut one bush for this side. Hey, one bush. Yeah. How much you do? Ah, one thousand naira. One thousand. Yeah. I ah, bring her. Why? Eh? Why? Bring her. Yeah, you only got thousand. Yeah. Yeah. Yeah. káàbọ̀ látàárọ̀ ó mà pé ó díẹ̀ iṣẹ́ ń gbòòrò díẹ̀ ìdí ọkọ mi ó ṣe gba àyàn mọ́ra. àmì ah, ti parí ẹ̀. a ìdí ọkọ mi. Mhm. mo ti ra àwọn kan tí mo fẹ́ ṣe fún yín bọ̀ gàrí mo rí àti ọbẹ̀ ẹ̀gúsí tẹ́lẹ̀ fẹ́ràn jù. káàrí ọkọ mi yóò dáa fún mi ebi ò ní pa ẹ ó rọ ọmọ tọ́jú ẹ ìdí ọkọ mi ọmọ tọ́jú ìwọ náà ebi ò ní pa ẹ. Ah, yá tẹ̀lé tẹ̀lé. má wọrí kó jẹ́ ẹ̀wọ̀n kó jẹ́ látànà. ekésè lẹ́sẹ̀ tẹ wá tẹsí ah, mo ti mú kó tí mo tẹ̀lé fi yín wégun tí ẹ̀sẹ̀ kí wọn kí n bá yín sọ abẹ́ ẹ̀kúnrẹ́ tó máa bá yín sọ̀rọ̀ ni ayé yín kò bàjẹ́ bí àṣà tomato. ẹ̀kọ́ ẹ̀kọ́ mo ti mú kó tí mo fẹ́ fi yín wí ẹ sì gbàgbé tó bá ṣe pé kíní eye kì máa wọ́n ti pé bàbá yín àwọn ló gbà to fi pa ìyá yín náà tó dèdè fẹ́ lójú náà ó bẹ́ gbà tó fẹ́ lọ gbà àwọn náà tẹ́ pé bí àǹkọ́ ló kó sí wọn lójú tó ṣe fi wọ́n wá fi fọ àbúrò yín òdi àbí kò dẹ̀ ṣe ṣé kí ni mo tẹ̀ mọ́kàn sí fẹ́ fi pè é nù ẹ̀yin tó pè tẹ̀ tún pè tẹ̀ ṣe kí ẹ̀kẹ́ tẹ̀ wá ṣẹ̀ṣẹ̀ àwọn ẹgbẹ́ yín ló ń ta pure water ń bẹ̀ yẹn ẹ́ àwọn ẹgbẹ́ yín ló ń ṣiṣẹ́ tó ń ṣe ẹ̀yin kò wá ẹ̀kọ́ fẹ́ ẹ̀kọ́ ṣùgbọ́n láti máa gbà ń káàkiri ní gbogbo ará àdúgbò ló ti mọ̀ yín kí ló dé kí ló dé wáṣẹ wáṣẹ apá yín ẹ ò bàtà yín náà bàtà gba tí mo ti dádìgbò ìbà bàtà yọ kan tí mo mọ̀ ṣoṣo mọ́ yín náà lélẹ́yìn ẹ ẹ change e. mo rí bàtà gidi ni aṣọ yín náà ìwọ̀n yín náà ló kún bí egbò yìí ìwọ̀n yín bí tẹ́wọ̀n Ah, ah, ayé ti wá bàjẹ́ gan báyìí ná bẹ́ẹ̀ lẹ ṣe wọ igo ó dọ̀ gan ó kọ̀ bù sí ni mo kàn wọ́n ju wá dání dòmò bẹ́ẹ̀ mo wò dání ni mo ti ń lo ẹ̀fọn ẹ̀ gbogbo ojúṣe àti mo máa wọ̀ láyé ìjọba aṣòwòrán tí ẹ ṣe wá dá yàtọ̀ báyìí ẹ ṣe ṣe lọ́kùn ìkú ìdílé ni ẹ lọ ṣe kí ni kó sì gan lẹ́lẹ́gbọ̀dà kí n tọ́ sẹ́ wẹ̀rẹ̀ dà lérí ikú lóko tìrì tí ò lè la lódù wá zàbù. tẹ́ bá àgbóhùn kankan àbọ̀ sọ́bẹ̀ rẹ̀ ò ta sánsán ni. wọn náà gbọ́n kankan. ó sẹ́ni tó gbọ́. mo ń bọ̀ ó máa jiná sí i máa jẹun. ilé ọkọ mi ó kú iṣẹ́. ò ń lọ bá. kí ló wá ṣe. báwo ló ń jẹun tó jẹun mo ní kó lọ jókòó sínú ilé mi lójú kò báwo ni. Adúkẹ́ ọmọ nke sóòjẹba ni kí ló ń sẹ́gbọ́n rẹ̀ lágbára nù ah, kí láwa ti ṣe é síbẹ̀ kí ló dé sóòjẹba ni. Mami, Sarah kì í ṣe. Àkàn o. Ìwọ náà mọ̀ ń ké. Ẹ́ o mọ̀ ń ké ṣé o sì ah, àkàn. Wọ́n tún ti gbowó lọ́wọ́ rẹ̀. Kí ló wà ń dára ẹ̀ láàmú sí? Kí ló ń dára ẹ̀ láàmú sí? Bàbá ah, jẹun lé ní àjẹun lọ́la àṣà kú látàná. Ní ọkọ mi. Ah, ìwọ ọlọ́run ọlọ́run ọba gbogbo ẹ̀dá tó dá ẹ lọ́nà tó gbowó lọ́wọ́ rẹ ẹlẹ́dàá mi ẹlẹ́dàá rẹ ẹlẹ́dàá àdùkẹ́ yóò fìyà jẹ wọn wọn nínú ọlá ìjìyà ebi ni ó pa ń gbẹ̀yàn yé ó ti tó ọkọ mi ìwọ náà mọ̀ kí iye èso ọjọ́ ti lọ́mú. ògo ni fun baba. mímọ́. Ogo ni fun ọmọ. mímọ́. Ogo ni fún olúwa ọlọ́run ẹ̀mí mímọ́. bí ó ti wà láti kọ́ ṣe ó ń bẹ nísìn bẹ́ẹ̀ ni ó sì máa rí nígbà gbogbo ayé àìnípẹ̀kun àmín. ni bàbá olùṣègùn olùṣègùn ní ọmọ ọmọ rẹ olùṣègùn ní ẹbí mi olùṣègùn ní ẹ̀dá lọ́kàn. àmín. Jehovah Jésù Kristi. ọlọ́kùnrin tó lọ ní wákàtí bá mi sáré dá arákùnrin yẹn dúró ní mo ní kó dúró ìyá Israel ẹ bá mi dé fìlà ọ̀hún. wo nítorí ìránṣẹ́ náà ó bẹ̀rẹ̀ sí kíra ìránṣẹ́ náà ó ó orí náà. ẹ bá máa mú ọ wá ẹ máa mú ọ wá. sista Rachel bá mi dúró tì Hey, ṣáláfẹ́ ń mú báyọ̀ ṣe pé. Ẹ káàsán ọmọ wa. A dára fún wọn. Alaba ẹ jọ kí lórúkọ yín. Joshua ni sá. Alàgbà Joshua, a fún yín. Ẹ̀mí Ọlọ́run ni fi yín. Ẹ̀mí ni kí n béèrè pé ṣáláfíà ló ń bá yín. Àlàáfíà ni ẹ̀mí ọlọ́run ní àlàáfíà ọba ní òní dágbére máa rí bí. ó ní bẹ́ẹ̀ ni ó ń tò lọ́nà gbọ́dọ̀ wọ́n bá irinṣẹ́ náà. ẹ̀mí ọlọ́run ní kí n sọ fún yín pé oòrùn tó ràn yín kò gbọ́dọ̀ wọ̀ bá yín nínú ìlú tá a wà yìí. wo ìrìn àjò náà tó wá níwájú ẹ̀ lẹ́yìn ọ́. ẹ̀mí ọlọ́run ní ìrìn àjò náà tó wà níwájú ẹ̀yìn. kí tí ì ó ní bẹ́ẹ̀ ni tí wọ́n ṣe náà bá ti fẹ́ lọ. wọ́n ní tí ẹ bá ti fẹ́ lọ. ní tí ìṣe yìí ìyá ilé náà ó gbọ́dọ̀ ń lọ lọ́wọ́ wákàtí. ẹ̀mí ọlọ́run sọ pé ẹ ò gbọ́dọ̀ mú ìyá yín lọ. ní tí ìṣe àbúrò náà ni kò mú dání o. ẹ̀mí ọlọ́run ní kí n sọ fún yín wípé àbúrò yín ni kẹ́ ẹ mú dání. ó ní bẹ́ẹ̀ tí wọ́n ṣe náà bá ti ń lọ. wọ́n ní tẹ́ bá ti ń lọ etí ìṣe àmì ara náà sọ ránṣẹ́ lẹ́yìn. ẹ̀mí ọlọ́run ní àmì ara sọ yín. tí ìjọ ọlọ́run àláyé lọ sílé náà máa lọ. wọ́n ní ìjọ ọlọ́run tẹ máa lọ. wọ́n ní bẹ́ẹ̀ tí ránṣẹ́ lẹ́yìn náà ti lọ àbójú rere àánú ọlọ́run. wọ́n ní tẹ́rẹ̀ bá ti wá lọ tẹ́ ti dán pé máa bójú rere àánú ọlọ́run balẹ̀. torí ògo àbá wáyé yín kẹ́lẹ̀ bá a rí lò kẹ́lẹ̀ bá a délẹ̀ yìí kẹ́lẹ̀ bá a délẹ̀ ìmúṣẹ. you sure pé eléyìí lè work o. Ah, má sọ bẹ́ẹ̀ ah, ah. ọ̀rọ̀ ọlọ́run ni nígbà tẹ́ ò mọ̀ wá tẹ́lẹ̀ nígbà kọjá lọ ni wọ́n pè wá dandan ni ká lọ alàgbà Joshua alàgbà Joshua bíbélì sọ pé ó ní ẹnikẹ́ni tó bá ń fẹ́ ó ń fẹ́ ó ní ẹnikẹ́ni tó bá kò ní àgbà ó ní ẹranko. ọlọ́run sọ fún bàbá wa Abraham pé kó jáde ní ìlú ẹ̀ kó má mú èèyàn kankan dání ọ̀rọ̀ tí ọlọ́run sọ fún bàbá wa abraham ló wá jáde sí i. alàgbà ẹ má bínú nǹkan tó ṣẹlẹ̀ pé èmi nìkan mo kù fún ìyá yìí wọn lè rí ọ̀rọ̀ ríran. káyì má sọ bẹ́ẹ̀ mọ́ ó sì dandan kó o lọ. mi ò lè fi ilẹ̀ má mi. àfi mi ilẹ̀ èmi nìkan kọ́ ọlọ́run wà pẹ̀lú mi. ọ̀rọ̀ pọ́n lòun tọ́jú mámáyá o ẹ̀mí ọlọ́run ní kí n gbé ó ní lérò pé ẹ̀yin lẹ̀ ń tọ́jú màmá. ó ní kí n ṣọ́ wọn. wọ́n ní kí n ṣe ẹ̀yin. tí ì ṣe ọlọ́run àfi ọlọ́run ọba alààyè òun ló ń tọ́jú. ó léwu fún ránṣẹ́ èlé nítorí ògo lọ́wọ́. ṣùgbọ́n ó léwu fún yín nítorí ògo yín tẹ́ ẹ bá wà nínú ìlú yìí. kó lè bá a rí lò. kẹ́ ẹ lè bá a rí ògo yín lò. kó lè bá a délẹ̀ ìlérí. kẹ́ ẹ lè bá a délẹ̀ ìlérí màmá ẹ̀mí ọlọ́run wà. ó ní bẹ́ẹ̀ ni kò gbàdúrà ní ìsórí òkú ẹ̀ lẹ́yọ. ẹ̀mí ọlọ́run ní ká sọ fún yín pé ká ẹ gbàdúrà nítorí ògo. kò gbàdúrà nítorí ògo àbá wáyé lé kó lè bá àdúrà. kẹ ẹ gbàdúrà gidigidi nítorí ògo àbáwáyé ọmọ yín kó lè bá àdúrà. nítorí ilẹ̀ ìlérí tí ọlọ́run fẹ́ mú ọmọ yín dé kó débẹ̀ láyọ̀ àtàlà fúra. kó lè délé ìrúṣẹ́ o. kó lè mú ìlérí rẹ̀ ṣẹ nínú ayé rẹ̀ bàbá ní àlàáfíà ní fún yín. àlàáfíà ọmọ ní májẹ̀mú kò ní ìdágbére fún ẹṣẹ. bàbá ní àlàáfíà ọmọ ní májẹ̀mú ò ní dágbére fún. ṣé ẹ rí èmi báyìí mo ti bá tèmi débì kan a lè jọ máa wà pọ̀ báyìí ká máa mu òkun nínú ìṣẹ́ àti òṣì nígbà tí ògo ẹ wà níwájú ibi tí ọlọ́run mú ẹ lọ pé ògo ẹ wà ọlọ́run á ẹ débẹ̀ ẹ fèmí lẹ̀ ẹ fèmí lẹ̀ ẹ. kò ṣe ògòjò tó bá ṣú lórúkọ rẹ. má sọ bẹ́ẹ̀ má sọ bẹ́ẹ̀ ọlọ́run ló kọ sí ẹ a sọ bẹ́ẹ̀ o èṣù onídènà ayọ̀ ẹ o alàgbà ṣé bẹ́ẹ̀ mi lè wà pẹ̀lú yín bí. màmá ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ló wà níbẹ̀ àyè wà fún yín láti gbé nílé ọlọ́run kẹ́ ẹ lọ kẹ́ ẹ lọ lórí ìrètí mi náà kẹ́ ẹ lọ káyé ọ̀gá mi ẹ̀jọ̀ tó ń lọ ìrìn àjò. 愿。 中。 ló ṣe ń fọ́ o ìrìn àjò ògo nínú ayé yìí adárin ní àdáfà o bó ti hù kí sọmọ funfun tó o dúdú díẹ̀. ohun tí a mú mi rí sí ọmọ yín tó rìnrìn àjò ìrìn àjò ògo ó léwu tó gbọ́. màmá ẹ ní láti gba àdúrà kí ìrìn àjò ògo ìkó lè gúnlẹ̀ sébùtì àná ah! a ní láti gba àdúrà nítorí ọmọ tó bá rìnrìn ògo òbí rẹ̀ ò gbọ́dọ̀ lò pàápàá jùlọ ìyá rẹ̀ ò gbọ́dọ̀ sùn. mo ti jí mo ti jí mo ti jí mo ti jí. ẹ̀yin ẹ̀fọ́ àdúrà jà ní ẹ dìde ẹ gbóhùn àdúrà sókè màmá ẹ gba àdúrà ẹ pè é lóhùn gbòòrò ẹ faraya ẹ gba àdúrà wípé ìrìn àjò ògo yìí ọmọ yìí gbọ́dọ̀ rí ní àríyè àdúrà ìhòòhà màmá ẹ gba àdúrà àríyé mi kẹrin àríyé mi kẹrin o kẹwàá bọ́ mi láyọ̀ àti àlàáfíà àríyé kẹrù ògo wálé o kẹjẹ tògbòtògbò lórúkọ Jésù ẹ o gbọ́dọ̀ gbọ́dọ̀ ìbànújẹ́ sí lórúkọ Jésù gbọ́dọ̀ gbọ́dọ̀ ìbànújẹ́ sí bí àríyé mi kẹrin àríyé mi kẹrin àríyé mi kẹrin àríyé mi kẹrin o àríyé mi kẹrin o lóṣù àwọn. àjò. ìrìn àjò. ìrìn àjò. ògo yé ògo. ìrìn àjò. àtijọ́ àníyé ní kẹ́rì àníyé ní kẹ́rì àníyé ní kẹ́rì àníyé ní kẹ́rì o àníyé ní kẹ́rì o lóṣù àwọn. Ni àdáfà o bó ti wù kí sọmọ funfun tó o dúdú díẹ̀ á wà níbẹ̀ bó ti wù bó ti wù kó rùn kó mú tó o. kọjá ààrẹ náà kàn bí akẹ́wà lọ sí ibi tó ti ẹ̀ ń kọjá ẹ̀ wà lọ sí. ẹ bá mi rí ọmọ kékeré obìnrin kankan yẹ ó gbà bí. ìfojú kan rárá mi ò rí. bá ti lè fi kó ṣíkú na you. tó ń lọ kó má ṣe dúró. kó má ṣe dúró. ilé ayé ta wà yé iná. olúwa iná ṣé wọn ní ta sì jí ń jẹta bẹ́ẹ̀. ta sì ń jẹta. mo lè sọ́kàn. ẹ ò yí wọn ní jẹ́ta ní. Mr. Alakpong. Okay. We are very happy to have you here. Same here. So let's go straight into the question. Okay. So my first question is, what's your story like? Like your background? Firstly, let me say um, I'm also delighted to be here, and I love that question. Um, but I want to apologize for one thing. I would like to speak my native language. Oh, that's cool. Torí ìtàn ìgbé ayé mi gbà mọ̀ ń dàgbà bọ̀ ó jẹ́ n tó tó rí bákan díẹ̀ because I was born and brought up in a small village ìlú tó kéré gan tó kéré gan àmọ́ we were very unfortunate of a thing ìyà nǹkan kan jẹ wá ń gbà mọ̀ ń dàgbà a ní olórí tó dáa nígbà náà àìmọye èèyàn ló kú àìmọye èèyàn ló sọ ohun ìnínú in fact it is the grace of God ló gbèrú èmi débi tá a dé torí pé gbogbo ẹ̀ ò dáa rárá the story was so pathetic to the extent that nínú ìjọba búburú yìí ni máa èmi kú sí but thank God where we are today thank God. Oh, I'm so sorry for that. Thank you, thank you, thank you. So my background was very rough, very in fact rough is an understatement but thank God where we are today ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Oh, I'm so sorry for that. That's a bit sad. It's fine. Um, so let's move to the next question. Um, what inspired you into acting? Hmm. Àkọ́kọ́ náà àwọn ìbéèrè yín ṣé ẹ ti ṣe é because firstly I love this question I love it. Uh, I'm a Christian ìgbà tá a sì ń you know when there are a lot of tribulations problems so ìgbàgbọ́ wa ni Jésù nìkan náà ni ọ̀nà òtítọ́ did you understand yes, so we were like we go to church always prayed so we have many departments in the church so our kan when we were young our kan join ushering departments, this that so drama department ni mo join. Oh. Wow. So then um, there is something I discovered. Whenever I'm acting, maybe we are doing a playlet or a stage play, bí n bá ti And when you have ti mama pariwo ee so I think ah, nǹkan kan bẹ́ẹ̀ oh, did you understand? Pé tí n bá ti jáde àwọn oríwo sọ ee ah, bí n bá tẹra mọ́ kìíní gbogbo so that is how I discovered. okay I want to go into acting. Mm, wow. that's cool. That's thank you. Very, very good. So you are a philanthropist, right? Yeah. So what inspired you to start up a foundation? Um, uh, I've said it before, and I will say it again. Firstly, I love all your questions. Kudos to you. Thank you. Um, mo ìbẹ̀rẹ̀ mi Yes. Did I? Yes, you. Nígbà me. ẹ̀kọ́ funfun máa ń jáde nínú kòkò dúdú so my own background was rough then when we were growing up mo sọ fún yín pé a ní a olórí tó dáa then um, in my village then we have many talents many gifts they are even better than me àìmọye àwọn ọ̀rẹ́ mi tó jẹ́ olórin tó jẹ́ pé many of them are okada riders today tó ń gọ̀kadà i'm not going against that but mo mọ̀ pé wọ́n ní nǹkan tó jù yẹn lọ but because of the bad leadership the miss road many go astray many miss it so then i took the decision pé bọ́lá ń bẹ ràn lọ i'm going to make correction and secondly uh, my mom took uh, her. <laughs> iṣẹ́ ribiribi ni màá mi ṣe when my mom was dying <laughs> tí mọ́ mi ń kú lọ at tí mọ́ mi wà lórí bẹ́ẹ̀dì kú báyìí tí ẹ̀mí ti fẹ́ bọ́ lára mọ́ yìí ohun tí mọ́ mi tẹnu mọ́ jù mí pé ọmọ mi Ayọ̀mídé. mo dẹ̀ mẹ́jọ́ kó kó máa ṣe àánú lọ́pọ̀lọpọ̀. I don't know maybe you know me very well nǹkan kan ni n ò ní ṣe láyé mi ò ṣe látẹ̀yìnwá n sì ní ṣe gbogbo ọjọ́ ayé mi tó kù I will never go against the instruction of my mom láti gba kékeré mi tí mo ti ń dàgbà bọ̀ ni mo ti ń tẹ̀lé ìlànà tí màá mi fi lé mi lọ́wọ́ mélòó mélòó wá ni ọ̀rọ̀ tó sọ nígbà tí n kú lọ màá sọ fún mi pé kí n gbìyànjú kí n débi gíga ọlọ́run sì ràn mí lọ́wọ́ màá wí pé kí n rí wípé mo dìde fún ìrànlọ́wọ́ àwọn ènìyàn àti pé ńgbà tẹ́mi gan wá mélòó ni gbogbo ayé o so if I could say my mom inspired me. wa ọ̀rọ̀ àìsà. mo ló o ti ṣẹ́gun ni. ẹ bó ṣe ń rún ah! fọyín wá ní. gbogbo ẹ bó ṣe ń rún kí ló mú wá shut up kí ló mú wá orí orí eré lẹ́nu kí ló mú wá. ó ti mọ gògóró. ẹ ló ṣe wà ọ̀rọ̀ àìsà mr mr kọ̀ọ̀tì ṣé ń tẹ̀ ń ọmọ yìí. bẹ́ẹ̀ ni ni nǹkan tẹ́ ẹ kọ́ wa la ṣe no ṣẹ́rí pé wọ́n dín náà ṣẹ́rí pé wọ́n dín náà yín ìtẹ́ nǹkan wọn nìyẹn assistant nínú níwájú ọlọ́run àtẹ̀yàn tá a lè pè jẹ́ irọ́. ẹ má wọrí ẹ má ẹ má wọ nǹkan kan yín nìyẹn bẹ́ẹ̀ ni màá kán wings yín. Ah, ẹ kálẹ̀ mọ́ jọ níbi church àwọn aláṣọ funfun tó wà lára. Oh, there is a church in that place. okay ẹ ṣe gan thank you. jọ kí ló gbórúkọ ara ẹ náà. lúbúlúbú ojú ọlọ. lúbú etí. lúbúlúbú ojú ọlọ. lúbù yẹn ló máa pa ẹ bọ́ sókè mi. bọ́ sókè mi. o bó ṣe ń rìn. lẹ síbi lẹ dànù. onílé àbórí ejò borí ẹ. ó yà mú gbọ́. Ṣàngó Olúkòso aya aya aya dadi ẹ aya mọ́mí ẹ aya ìyàwó ẹ orí ẹ ti gbalẹ̀ aya ẹ ló máa pa ẹ bàbá ẹ pé yín ẹnu rè sọ fún ẹ kó yé gbómo òye wẹwẹ ẹnu ẹwẹ ẹnu róbótó àyẹ̀ ló máa pa ẹ́. ẹ̀yin ìyá mi ó wà ìlà. ó lè kú rè àwọn ìyá ẹ wo ṣáà àwọn ìyá ẹ àwọn ìyá ayẹ ẹ ṣe èmi èmi mo pe àwọn ìyá ẹ fún wá ìlà ẹ bọ́ síbi balasa yẹ amúgbó ọmọ jáde jáde pẹ́ last week méjì mo ń gbọ́ mo ń gbọ́. èmi lúkúlúkú èmi ni ó padà pa ọ̀gá mi. kí ló wí. èmi ni mo padà pa yín. bọ́sì bọ́sì bọ́sì bọ́sì bọ́sì bọ́sì kí ló wí mo máa pa á. ọkọ tí mo kọ ẹ last week mo ní mò ń gbọ́ ẹ. ọ̀gá mi ò rántí mọ́ o. o dẹ̀ ní rántí ẹ gbà mí ṣáwọn ọmọ ni ṣáwọn ọmọ ni mo kó jọ yìí. ah ẹ ẹ máa ṣépè fún ẹ mo ṣépè o. get out from here get out ó di pẹlẹbẹ bí ọbẹ rẹ lé yes. ṣe ti ṣe tán ṣe kò bẹ́ẹ̀. n pè mo ń gbẹjọ. èmi lúgúlúgbò èmi tí mo ní mo ṣoògùn kà mọ́ tí mo pa àwọn ọ̀tá mi. ó pa ara lé mọ. ṣé ìwà ni ó pa ara lé. mo dáadáa rí i. alẹ́ nítorí kí ni ayé gíná ayé gíná tálàntòlò àtàlàntòlò àbí ọmọ gbọ́ ọkọ̀ kò má tajú èèmọ̀ àwọn àbíjọ́ jẹ́ bó ní kò yóò bí máa pa. pàtàkì ọmọ ọmọ fún mi pàtàkì má gbọ́wọ́ tún ilé àmì rírun yẹn ó lè gbẹ àtúntò mo ní tó ní làákàyè tó ní làákàyè mo ṣe é pé bọ́ síbi mo máa lọ láìpẹ́ yìí kí gbogbo yín kẹ́ orí yín orí pípé yín kẹ́ sí gbogbo nǹkan tó bá ń kọ yín kẹ́ lè di àgbà òṣèré mo wíre àbí mi wíre sórí yín gbalẹ̀ mo wíre àbí wíre wọ́n ní wíre lẹ́yìn ẹ ṣe ṣẹ́ẹ̀rí tí bá ń sọ fún yín tí bá ń sọ fún yín ẹ rí gbogbo nǹkan tọ̀gá sọ ṣẹ́ẹ̀rí téèyàn bá fẹ́ di àgbà òṣèré láyé yìí èèyàn máa ń ṣiṣẹ́ ni o kì í ṣiṣẹ́ kékeré rárá o àwa wítan àwa wítan ìfìràn ìwé ìwòlé àlàpọ̀n ṣé èrò pé iṣẹ́ kékeré ló ṣe ni ẹ̀yin náà tí yín ni. ṣẹ́ẹ̀rí ìsìn Dọ̀tun nìkan ló fakọyọ láàrin gbogbo yín Dọ̀tun nìkan ló fakọyọ ṣùgbọ́n mo ní ìgbàgbọ́ pé gbogbo yín náà ẹ̀ẹ́dọ̀mọ̀ gidi torí gbogbo bẹ́ẹ̀ ń ṣe wèrè orí yín yìí kò kò kò rá mi rárá o ẹ wá ń parọ́ mọ́ ẹ ń parọ́ mọ́ mi níwájú ọ̀gá ẹni mi ò kọ́ yín kankan àbí nǹkan tẹ́ ẹ wí kọ́ nìyẹn ẹ bẹ̀rù ọlọ́run o ẹ bẹ̀rù ọlọ́run o kò burú kò burú ah kí lẹ́ ń dúró ẹ máa lọ lé yín tèmi ti lọ ọ̀la ló kù. ìrìn àjò ògo nínú ayé yìí àdárin ní àdáfà o. funfun tó dúdú díẹ̀ á wà níbẹ̀ bó ti wù bó ti wù kó rùn kó mú tó sọmọ dúdú díẹ̀ yóò wá bó ti wù káyé wà láyọ̀ yóò làkó o ẹkún rẹ gbàdúrà wa ọba olórí gẹ́gẹ́ bí àwa ti ké pé ọ má ṣe jẹ́ káwa ọmọ rẹ rárùn láyé látúbọ̀ tán ayé wa. ìrìnàjò. Ah. ebi ń pa yín ọ̀lẹ́ wọn ń jẹ bisikíìtì tó ti dà wọ́n. nǹkan kan ti ṣe èyí ó ti jábọ́ sínú ìyẹ̀pẹ̀ mi dẹ̀ wá ní mọ́tò ẹgbà ẹ má ní ìjẹun ṣe ti gbọ́ ṣe ti gbọ́ ẹ má bínú ṣe ti gbọ́ ẹ tẹ́kì ẹ̀ ṣe gbọ́ ẹ pẹ̀lẹ́. ẹ jọ ẹ jọ ẹ wá ìjọ nínú mi bóyá ẹ mọ church aláṣọ funfun ládùúgbò yìí. church tó máa wọ aṣọ white ẹyọ kan náà ló wà ládùúgbò yìí church mi ni ibẹ̀ dẹ̀ mo ti ń bọ̀ ah. ó yẹ kí mo ń lọ ní but mọ́ ìmú ràn mí iṣẹ́ mi dẹ̀ nílé mo ń lọ. Ah, ẹ jù mí ẹ jù. ti gba straight down báyìí ẹ kò máa jà báyìí ẹ máa ti rí church yẹn. ọ̀nà kan yìí. ẹ eh, white garment ló máa ń wọ. ẹṣin mi dùn fún ẹjọ sí. ẹ má dọ̀bálẹ̀ fún mi sá ah, ẹ má dọ̀bálẹ̀ fún mi ó yẹ tètè máa lọ bẹ́ẹ̀ ni. Oh, oh, oh, ìrìn àjò.

ok èmi náà ń bọ̀ ṣẹ́yìn náà ti ṣe tán ni. jẹ́ n parí ohun tí mo ṣe yìí náà àpéjẹ ti ṣú. mo mọ̀ mo mọ̀ màá wá bẹnu lé. ẹ díẹ̀ ṣé lè kó ti sápò ni ó ṣàṣẹ wọlé ń sìn díẹ̀. yàrá lọ fúnra mi kí n. दिया है àlejò ibo ni mo ti rà àlejò ibo ni. ibo táwa. Ah, ah. ṣáà farabalẹ̀ ń tiẹ̀. àbúrò àbúrò dìde dìde dìde. ibo ló ti wá gbọ́ ibo ló ti wá o fẹ́ sùn wàá sùn wàá sùn ọmọ ta ni ẹ. ara àwọn olè tó sọ wípé wọ́n máa ń tọ́wà ládùúgbò ara wọn ni. gbọ́ ṣóòtọ́ ló ń sọ eléyìí tí mo wo yìí lè sọ̀rọ̀ o fẹ́ sùn o fẹ́ sùn o lè sọ̀rọ̀ o ń dìbò ni ibo mo ti wá mò ń béèrè ibo lo ti wá bá ń mú fóònù mi wá kí n pe ṣíàmà. ṣe mú fóònù wọlé ni mú gan ṣe mú fóònù wọlé ni. mo fi fóònù mi wà ní ìbàdàn àbí ṣé mo ibi ló wà. mo ń sọ wípé ara wọn ni. fóònù fóònù ó dàbí kò gbọ́rọ̀ fóònù fóònù mi wà ń bí fóònù tó wà ń bí dà fóònù tó wà ń bí dà o ò rí fóònù o ò rí fóònù. bíbọ̀ ni ó ń gbọ́ ẹ ṣàṣàrẹ̀. dúró máa ń nà ọmọ lọ́mọ dúró. ṣé mi ìwà ni ṣàṣàrẹ̀ ẹgbẹ́ mi. farabalẹ̀ farabalẹ̀ nà. ṣé wọ́n ló mú fóònù bí ta ló wá mu ta ló mú fóònù tí mo fi síbí. jẹ́wọ́ jẹ́wọ́. kékeré báyìí àwọn kékeré báyìí fún mi kó máa ṣe nǹkan bẹ́ẹ̀ mo wo fóònù tó wà ń bí dà. bọ́dá. bọ́dá ẹjọ ẹ wá wá ẹ wá ẹjọ ẹjọ tó lọ náà ẹ wá ẹ wá. jòkó padà. báyọ̀ kó lọ dímọ̀ dímọ̀ ẹ ẹ ra sàn. ẹ wojú ọmọ ẹ ṣe ẹ mọ ọmọ yìí. Ani mo ni ṣé mo mo yiri. ṣé bẹ́ẹ̀ mò ń bá wí ẹ e wojú ẹ̀ e dáadáa ṣe mọ̀. ẹ e, ẹ mọ̀ àbí mi ò rò bí lè gbádùn mi ò rò gbádùn ẹ ẹ mọ̀ àbí ẹ àní mo sọ wípé ńlá ah, ò mọ́. ọlọ́run má jẹ́ náà ọmọ tí wọ́n ròyìn fún jalè kiri yẹn ń gbajú kókó rẹ̀ kó ń gbajú kókó rẹ̀ kó. ọmọ tí ò tó nǹkan kó lè ṣe kí ọmọ màá ṣàmì láwọn ọmọ kan gbé sí i. nà ìjọ tún bá òjàre jẹ́ ẹ̀ ló ná. ṣé àṣọ yìí ló tún pawọ́ ó tún pawọ́ ó kò tún jí kò ló ṣẹlẹ̀. ọmọ kékeré yìí kí lè máa jalè. ẹ̀yin lẹ ń pariwo kí n bá bá ọmọ kékeré wò. wo ah, ọmọ yìí ṣé o mojú ẹ̀ ládùúgbò yìí. Ah, ah. mo mọ eré o mọ eléyìí. mo mọ rí dáadáa fámìlì ló yẹ jẹ́ sí mi. fámìlì ló yẹ o jẹ́ má fún mi sọ o wọlé. kì í ṣe pé fámìlì mi ń jalè. mo lọ́mọ ń jalè o ní ọmọ ọmọ. ọmọ yóò ń ṣolè. dọ̀tún dọ̀tún tó bá jẹ́ ti fóònù yìí wà á ra fóònù mi padà wà á ra fóònù mi padà dọ̀tún tó bá fẹ́ mu lọ ọ̀rọ̀ fóònù wà á ra fóònù wà á ra fóònù wà á ra fóònù dọ̀tún kò sí wàhálà. bọ ètò náà o. bó bá ṣe wọ̀n ẹ́ kó o ṣe é àwọn ọmọ yẹn ti pọ̀ jù nísìn. ẹjọ́ wa ni àwa láńlọ́ọ̀dù àdúgbò yìí la. ìrìn àjò nínú ilé mi ni wà nísùn. máa ìrìn àjò. àdúrà nígbà agbára kọ́ a máa gbóhùn àdúrà sókè a sọ fún ọlọ́run ọlọ́run tó ní ògo òun ló máa ń rìnrìn àjò ògo bíbélì sọ wípé láì ṣe pé olúwa kọ́ ilé náà àwọn tó ń kọ́ ń ṣe lásán ni ọlọ́run tó mú ọmọ yìí rìnrìn àjò ògo lórúkọ jésù kó mú gúnlẹ̀ lébùté ayọ̀ ẹ jẹ́ agbóhùn àdúrà sókè Jehovah Jésù Kristi Michael mímọ́ Ọlọ́run olùràpadà ìrẹ́ bàbá tó ń ayé àti ọ̀run o gbọ́dọ̀ ọ̀rọ̀ rẹ wípé gbogbo agbára láyé àti ní ọ̀run ìwọlá ló bá rí bẹ́ẹ̀ a fi àwọn ìránṣẹ́ a fi ní ọdún ọdọ́wọ́ gbogbo ìrìn àjò tí wọ́n rìn ìrìn àjò ògo ìjẹ́kọ̀ọ́ ìrìn ayọ̀ ògo Ọlọ́run kò búyọ̀ nínú ayé wọn.

jẹ́ kí n bọ́ síta níbo ló wà. ṣé kò kò kò jáde ló ẹ̀ ok mo bọ̀. this is stanley. sir sir. ní sùúrù farabalẹ̀ okú òkè ó ruru káwa ruru just ah. kí ló ṣe mi ò mọ mọ wọn mẹkàn ta ni. wàá mẹkàn ta àwọn wo lórí tó nà kí ló ṣe báyìí. mo rí anybody pẹ̀lú wọn sá. o rí anybody odidi géńdé ọlọ́run máa sùn sílẹ̀ báyìí wíwá there is something wrong there. ẹ sà mi mọ kó tó ṣe wọn o ẹ má sùn mọ́ wọn. shut up. sà ẹ jẹ́ ká kọ́ lọ. can you just can you just keep quiet keep quiet. bí èmi ni ẹ mo ní kó dákẹ́ ṣé wàá lọ sanwó fún mi ni àbẹ́ ìmọ̀ sanwó fún ẹ. sà. <laughs> sorry. That I will fire you. I'm sorry, sir. I will fire you. Sir, mo fi kú yẹ ká pọlọ́pàá ni. Fọlọ́pàá sílẹ̀. Hello? Hello? Can you hear me? Ẹ má fọwọ́. Má ṣe nǹkan fún ẹ o. Ẹ má bínú sir. Hello? Hello? So. Bros. Oh. Ah! Ẹni mi. Hello? hello. sir. joshua. joshua. mami mami ṣé kí lọkọ ya táyé wa mami mami kí ló ṣẹlẹ̀. Ma. Wàá ṣe oríire. Àmì mà. Wàá ṣe oríire. Àmì. Mo fẹ́ jẹ́ kó. Máàmì ọ̀pẹ̀lú máàmì ọ̀pẹ̀lú máàmì ọ̀pẹ̀lú. Mo fẹ́ jẹ́ kó ṣèlérí fún mi pé wà wà déèyàn pàtàkì nílé ayé ẹ ṣé wà lè ṣe fún mi báyìí. bẹ́ẹ̀ ni mo ṣèlérí fún yín pé màá lówó láyé màá jẹ́ èèyàn. wọ́n yẹ kó di èèyàn pàtàkì kó di ẹni tí èèyàn wárí fún. mo dẹ̀ fẹ́ jẹ́ kó kó máa ṣe àánú lọ́pọ̀lọpọ̀. Ayọ̀mídé tó o bá ti jẹ́. Je mọ́mẹ́kọ̀lọ́ mọ́mẹ́kọ̀lọ́. jẹ́yàn mi ni ayé mi ò fẹ́ jẹ́ kó. mọ́mẹ́kọ̀lọ́ mọ́mẹ́kọ̀lọ́. mi ò fẹ́ jẹ́ kó ṣe àánú fún ìdílé ìdílé ọba bíi torí wọn kì í ṣe ìdílé tí wọ́n ń ṣoore fún ṣùgbọ́n ọkọ mi ṣùgbọ́n ọkọ mi ṣùgbọ́n ìdílé ọba bí. mọ́mí mọ́mí kí ló ṣe máa mẹ́ pẹ̀lẹ́ máa mẹ́ pẹ̀lẹ́. eku ò ní ké bí eku o ẹyẹ ò ní ké bí ẹyẹ ọmọ ènìyàn ò ní fọhùn bí ọmọ ènìyàn ìdílé ọba bí ẹ ní jẹ́yàn. máa mẹ́ pẹ̀lẹ́ máa mẹ́ pẹ̀lẹ́ mọ́mí kí ló ṣẹlẹ̀ máa mẹ́ pẹ̀lẹ́. tí ẹ bá fojú ọwọ́ ṣiṣẹ́ lójú ọ̀rọ̀ yìí mami kò ẹ tó bá máa dọjú alẹ́ ẹ máa fẹ̀yìn ọwọ́ dànù. mami mami mami. I don't know maybe you know me very well nǹkan kan ni mo ò ní ṣe láyé mi ò ṣe látẹ̀yìnwá n sì ní ṣe gbogbo I will never go against the instruction of my mom. Oh, ìrìn àjò ah, ìrìn àjò. ṣe dúró. kó má ṣe dúró. ilé ayé tá wà iná lògùn ń gbé o. ó nira lójú ẹwà kú débẹ̀. orí bá ṣe tó ló ṣe ń fọ́ o lórí. ìrìn àjò ògo nínú ayé yìí. fà o bó ti wù kí sọmọ funfun tó o dúdú díẹ̀ á wà níbẹ̀ bó ti wù bó ti wù kó rùn.